الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أنكي كاب سورية وإتو الهداية أفعى أم بي الله سبحانه وتعالى كما شايف إتو نوع شانفاني في بقبوا أتواتا أنصو أتي أنتين بقبوا ní èní a máa tẹ̀síwájú lórí ètò wa níbi tá a jẹ̀lìbáàbù mar'ati li mùsùlùmá báwo ni jẹ̀lìbáàbù mùsùlùmí ìjáàbù mùsùlùmí báwo ló ṣe gbọ́dọ̀ rí báwo lọ́lọ́run bá ṣe fẹ́ jẹ́ kí mùsùlùmí máa múra láwọn obìnrin mùsùlùmí eléyìí ni a máa gbéyẹ̀wò àwọn àfáà wa tí wọ́n máa dá wa lẹ́kọ̀ọ́ àwọn náà ni fadilatu sheikh kamaruddin yunus akorede hafizahullah falyatafaddal mashkuran mahjuran min allah. alhamdulillah fún ọlọ́run ọba wa alladhi farada ala nisa'il muslimina al-jilbaba ọba tí ó ṣe jalibab aṣọ dàbora dàborí tó ṣe ní dandan lérí gbogbo obìnrin mùsùlùmí tó ti bàlágà ọlọ́wọ́n báyìí ó ṣe jalibab ó ṣe ní dandan lérí àwọn obìnrin kan máa daṣọ náà bora nítorí àwọn wàhálà tí máa bẹ́ mi kóbìnrin ọmọ síra álẹ̀ láwùjọ ọba tó ṣe aṣọ yìí lọ́ranyàn ọba náà ó ká dúpẹ́ fún un nítorí àìmọye ìdààmú àti fìtínà tọ́lọ̀ ti bá wa kókó ńlẹ̀ lábala jìlìbáàbù wíwọ̀ wasalaatu wasalaamu ala sayyidina muhammad anu ọlọ́run ìkẹ́ ọlọ́run àláfíà ọlọ́run kọ́mọ bá nàbíwá muhammad sayyidi ulil albaabe ẹni tọ́jẹ́ pé òun ni aṣíwájú gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n tó wà láyé nabiyina muhammadin wa ala alihi wa asahabe ìkẹ́ ọlọ́run ọ̀là ọlọ́run kọ́ba nàbíwá muhammad náà kó sì bá gbogbo àwọn aráalé àti gbogbo àwọn ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa ìtafẹ́ gbéyàwó lẹ́ni òun náà ni jìlìbábùl mar'atil muslima ay hijabul mar'atil muslima aṣọ dàbóra dàbórí tí ọlọ́run bá ṣe lọ́rùn àyàn fún gbogbo obìnrin mùsùlùmí tó bá ti bàlágà ọlọ́run ṣe ní dandan ó ṣe lẹ́sìn ibadatun minal ibadati zahira ó wà nínú àwọn ẹ̀sìn tá a máa rí lára àwọn èèyàn tá a fún lágbájá yìí ẹlẹ́sìn ni ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa laqad khalaqa Allahu al-mar'ata wa akramaha ọlọ́run ọba Allah ó dá obìnrin ó dá wọn wọ́n yàtọ̀ sáwà ọlọ́run ọba Allah wá sàpọ́nlé wọn wa hafidha laha awrataha ọlọ́run ọba Allah ó ṣe àkólé kan lérí bí obìnrin náà bí ó ṣe máa bo òhò ara rẹ̀ tí ò fi ní dáfìtì náà lẹ̀ láwùjọ sí rẹ̀ lọ́rùn tí ó sì fi ní dáfìtì náà sọ́rùn àwọn èèyàn لأن كشف عوراتها يسبب فتنة لها وللرجال الأجانب nítorí pé tí obìnrin bá sí ara rẹ̀ lẹ̀ yóò máa ṣe sábàbí fìtínà ńlá fúnra rẹ̀ yóò máa kan gbáko yóò máa kan dààmú lẹ́yìn náà yóò tún wá máa ṣe sábàbí àdánwò ńlá fáwọn ọkùnrin tí wọ́n bá ń rí tí wọ́n sì lẹ́tọ̀ọ́ kan wọ́n rí lidhalika arsalallahu jibrila ila rasuli sallallahu alaihi wasallam níbi ọ̀rọ̀ jẹ̀lìbáàbù lágbára dé ọlọ́run dídì wá gbé jìbìdì dìde ó ní kọ́lọ́ lè bá nàbì kó lè ṣàlàyé aṣọ tí òun ọlọ́run fẹ́ káwọn obìnrin kí wọ́n máa dàbúra tí wọ́n bá ti ń jáde kó nínú ilé wọn àbí nínú ilé ọkọ wọn. ibadatun min al-ibadati adh-dhahira yìí hijabu yìí ẹ̀sìn ni tọ́lọ́wọ́n bá aláṣọ látòkè sama wọ́n ní o lè má pàtàkì ọ̀rọ̀ àfi kọ́ ọmọ pàtàkì ẹni tó sọ tó bá ti mọ pàtàkì ọlọ́run ọmọ pàtàkì Quran nínú alukoran ni ọlọ́run ọba aláà ti ń bá gbogbo àwọn obìnrin tá a ti bàlágà àti gbogbo àwọn obìnrin tá a ti lọ́kọ tọ́lọ́run ọba aláà ti ń bá wa sọ̀rọ̀ wípé ìjẹ̀lúbàb ìbáàdà ni ẹ̀sìn ni tá a máa fi súnmọ́ ọlọ́run gbogbo àtọ́ bá wà lọ́rùn rẹ̀ tó wà lérí rẹ̀ ọlọ́run ọba aláà máa kọ́ lẹ̀ fún gbogbo àtọ́ bá bọ́ọ̀lẹ̀ tí ó sì yẹ kọ bọ́ọ̀lẹ̀ níbi tó ti bọ́ọ̀lẹ̀ wọ́n sì máa kọ ẹ̀sẹ̀ lẹ̀ fún ọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ń pè wá sákèsí inú al-Qur'an al-Karim ọlọ́run ọba ní wa qarna fi buyutikunna ọlọ́run ọba ní ẹ̀yin obìnrin ẹgbẹ́lẹ́jòkó ẹgbẹ́lẹ́jòkó ilé òun náà ni ibi iṣẹ́ yín ẹgbẹ́lẹ́jòkó ẹmójútọ́kọ kẹ mójútọ́mọ kẹ mójútó bàádà wala tabarrajna tabarrujal jahiliyyati ula ọlọ́run bá ní bẹ́ẹ̀ bá wá jáde àní ẹ má jáde tẹ́ bá ní bùkátà tó kàn gbọ̀ngbọ̀n bùkátà túláàsì ọlọ́run bá ní ẹ jáde àmọ́ ò wọlé àtàbàrúdájìnà tàbàrúdàlìjà ìlẹ̀yàtìlẹ̀ òwúlà ẹ gbọ́dọ̀ jáde bá àwọn kèfèrí sí máa jáde àwọn aláìmọ̀kan àti aláìmọ̀kan ní máa ń ṣera alẹ̀ ẹni tí ó lajú òní máa ń ṣera alẹ̀ ẹni tí ó civilize òní máa ń ṣera alẹ̀ ọlọ́run bá ní ẹ̀yẹn má jọ àwọn aṣera alẹ̀ tọ́lá wọn sì ọ̀run lẹ̀ wọn sì irun lẹ̀ ọlọ́wọ́n bá ní ẹ má ju àwọn kèfèrí àwọn aláìmọ̀kan aláìmọ̀kan lọ́lọ́run pẹ́ ni ti ń sera lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́n bá ní wálé yadribuna bi khumurihinna ala juyubihin ọlọ́wọ́n tún pàṣẹ nínú sura mi ipe ẹ̀yin obìnrin mo ṣe ní dandan fún yín kẹ́ ẹ máa da aṣọ khimar kẹ́ ẹ máa da bo ọrùn yín àti ìgbáyà yín ọlọ́wọ́n bá aláàlọ́ da yín ọlọ́run ló ṣètò ara yín ọlọ́run bá wá rí pé wàhálà ó máa ṣẹlẹ̀ tẹ́ bá sílẹ̀ ọlọ́run bá ní èmi ọlọ́run pàṣẹ ipe kẹ́ ẹ máa daṣọ bo aláàjò yóò bí i na ọrùn yín àti gbáyà yín ẹ̀yẹ́ koran ní nǹkan o kì í ṣe kọ́lá ṣe wò koran tó látọ̀kẹ́ bá aláàfin náà nítorí ẹ̀yin obìnrin pẹ̀lẹ̀ lẹ́ni òun pẹ̀lẹ̀ lẹ́lẹ́sìn ọ̀gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu bọ́lọ̀ bá sì náà ṣe tó bá ṣe ni pé jìyà lérí níjọba jáde láyé lọ́dọ̀ ọlọ́ ọlọ́run tó ń sọ nínú ayọ̀ ni ọlọ́run bá ní wala yubdina zinatahunna illa li bu'ulatihin ọlọ́run bá ní bá a ṣe dá yín yẹn gbogbo tó wà lára yín ẹ̀ṣọ́ gbogbo ẹ̀ ọlọ́run bá ní ẹ má jẹ́ ọ̀hán o ẹ ọ̀hán o gbogbo tó wà nínú ara yín tá a tò sí yín láyẹn ẹ má ọ̀hán ta o ẹ̀ṣọ́ ni o illa li bu'ulatihinna àfàwọn báàlẹ̀ yín nìkan báàlẹ̀ illa li bu'ulatihinna àfàwọn baálé yín nìkan àwọn ọkọ yín nìkan ni wọ́n lè rí gbogbo ẹ̀ṣọ́ ta tò sára yín àti gbogbo bọ́dì yín táwọn ọlọ́run ọba ta fi ṣẹ̀ṣọ́ fún yín gbogbo tó lọ́n dására obìnrin ẹ̀ṣọ́ gbogbo ẹ̀ àwọn nǹkan ẹ̀ṣọ́ tá a tún máa ń tò sára náà ẹ̀ṣọ́ ni ọlọ́run ọba ní méjèèjì ẹ má jẹ́ ó hàn síta o wọlé ayubudin ọlọ́run ní ẹ má jẹ́ ó hàn síta o ẹ má fi hàn o ọlọ́run tún sọ lẹ́yìn náà fáwọn obìnrin lẹ́sìn ọwọ́ lọ́n onínú rẹ mọ́ ọ̀gbọ́dọ̀ sọ́lọ̀ lẹ́nu ẹ̀sìn náà wàá dánsìn yóò dá kọ́ lọ lè wo inú alukur'an lọ lè ka tọ́lọ́wọ́n bá aláàsọ kalẹ̀ fún wọn obìnrin mùsùlùmí ọlọ́wọ́n bá tún wá rán Jibril ọlọ́wọ́n ní sọ fún anabi pé yá nabi mo pèrè Muhammad ọlọ́wọ́n bá ní sọ fún Muhammad pé ìpẹ́lú mi o kó mo fẹ́ ránṣẹ́ wà lè sọ fún lé azwajika gbogbo àwọn ìyàwó rẹ̀ tó wà nílé pátá wa banatika lọ́lẹ̀ sọ fún gbogbo àwọn ọmọ rẹ̀ obìnrin tí wọ́n ti bàlágà wa nisa'il mu'minin kó sì bá mi sọ fún gbogbo àwọn obìnrin tí wọ́n gbà Islam tí wọ́n jẹ́ ìyàwó ilé fún gbogbo àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin bá sọ fún àwọn obìnrin tí wọ́n jẹ́ mùsùlùmáàtì ipé kí ni yudinina alayhinna min jalabibihin kí wọ́n tàti sín máa da jàlìbábà borí yudinina alayhinna láti rí nìkan ti gbé kó sì kalẹ̀ min jalabibihinna yìí tí wọ́n dà borí jàlìbábù ni o jẹ̀lìbáàbù ni o ni wọ́n da borí mi ń jẹ̀lẹ̀ àbíbi iná kí wọ́n bá ti ń jáde kí wọ́n máa kó jẹ̀lìbáàbù wọn borí. arọ àdènà ọlọ́run ọba ní báwo ọlọ́run ṣe fẹ́ kí wọ́n àpíyà nìyẹn bá ṣe fẹ́ kí wọ́n rí nìyẹn ọlọ́run ọba ní bóun ṣe fẹ́ kó orí nù tọ́ba ń jáde ọlọ́run mọ̀ pọ́n lé púpọ̀ ó sì pọ́n rẹ̀ lé ó lo jẹ̀lẹ̀báàbù ó sì jáde nínú ilé ọkọ rẹ̀ ó jáde ìwọ tó ti bàlágà láì lo jẹ̀lẹ̀báàbù oníwọ mùsùlùmá ìwọ sísá oníwọ alájà ọlọ́run ọba ní tí wọ́n bá ti wá gbọ́rọ̀ sí wa lẹ́nu ọlọ́run ní aburú ò ní ṣe wọn kírìndàkejì ọ̀rọ̀ yẹn jẹ̀má báwo bá lo jẹ̀lúbáàbù aburú ọmọ sí ọ́ àmọ́ òní tètè màpá burú ń sí ọ́ ó dìgbà tọ́jọba lọ jọjọjúmọ́ ni wọ́n mọ kẹsẹ́ lẹ̀ fún ọ ọmọ wa dá wàhálà alẹ́ sọ́run àwọn ọkùnrin ọmọ dá wàhálà alẹ́ sọ́run ọkọ rẹ ọmọ dá wàhálà alẹ́ sọ́run ara rẹ nígbà mi ó tún dá wàhálà alẹ́ sọ́run àwọn ọmọ ẹ látara bó o ṣe múra jáde níláyé lo jẹ̀lúbáàbù ọlọ́run bá níbẹ̀ bá ti ń wo jìlìbáàbù jáde ìpàdé ayò náà ọwọ́ aburú ò ní kàn yín bò ní kọlù yín àwọn ẹni bò ní fọwọ́ aburú kàn yín ojúkójú ò ní yín wa rahima ọlọ́run ọba ọba aláforíjì ni o ọba ọlọ́pọ̀lọpọ̀ àforíjì ni ọba bẹ́ẹ̀ bá ti ń wo jìlìbáàbù yóò yín yóò sì máa àmọ́ bẹ́ẹ̀ bá lẹ́wọ̀ yóò bẹ́ẹ̀ ọ̀fẹ́ jìyà ni suratu al-ahzab aya 59 Quran 33 verse 59 lọ́lọ́wọ́n bá aláàtí ń sọ fún àwa obìnrin ta gbà sílámù tó bá ti gbà sílámù nígbà tí ìrun ọ̀ranyàn ti di dandan lérí rẹ̀ tí ààwẹ̀ di dandan lérí rẹ̀ tí hajj di dandan lérí rẹ̀ tí zaka di dandan lérí rẹ̀ jẹ̀lìbáàbù náà ó ti di dandan lérí rẹ̀ kì í ṣe pé ta bá fẹ́ kì í sá sọ àwọn àjọ kan tá a máa ń wò pé ah àwọn àjọ tí wọn báwọn ṣe máa ń wọ̀ọ́nù bóyá kó tún gbọ́ tó bá gbọ́ tẹ́lẹ̀ ọlọ́wọ́n bá ní yudnina alayhinna min jalabibihin ọlọ́wọ́n bá ní aláwọn obìnrin ṣe èmi ọlọ́wọ́n mọ pàṣẹ látòkè sánmà mo fún wọn ní aṣọ tí wọ́n máa wọ̀ òun náà ní jẹ̀lìbáàbù tí wọ́n bá ti ń jáde kí wọ́n da jẹ̀lìbáàbù bora borí ọlọ́wọ́n Allah subhanahu wa ta'ala ó ṣe lẹ́sìn fún wa hadha dalilun qati' على أن أموم النساء يشتركن في الحكم مع زوجات النبي صلى الله عليه وسلم eléyìí tí ó yé wa wípé ẹ̀rí tó kún náà lélẹ́yìí tó sì fẹsẹ̀ múlẹ̀ nínú alukur'an wípé àwọn ìyàwó ànábì àtàwọn ọmọ ànábì wọ́n gbọ́dọ̀ máa lo jìlìbáàbù ọlọ́run wá sí àwọn ìyàwó tèmi àti tìẹ́ náà ọlọ́run sì mọ́ wọn ó ní kulli azwajika sọ fáwọn ìyàwó ẹ̀ wá banatika àtàwọn ọmọ rẹ̀ tó dàgbà wá ní sá ilé mọ̀mìnì àtàwọn ìyàwó olùgbàgbọ́ òdodo àgbáyé ẹ̀yọ́ miami alìjẹ̀lìbáàbù fìlọ́gà owó alìhijab tí wọ́n bá ní alìjẹ̀lìbáàbù nínú èdè lárúbáwá òun náà ni wọ́n ń pè ní alìhijab òun náà ń pè ní hijab àmọ́ nílẹ̀ yorùbá táwa wáyé hijab oríṣiríṣi lọ́wọ́ èwo lọ́wọ́ bá wá ń rìfáàsì àti sọ fún yín ìpè àní gbogbo ayàtọ́lọ́mbá ti ní ẹsẹ̀ nǹkan báyìí bá a ṣe ṣe nínú súnà láti máa rí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ní akírun bá ṣe wá kí ànábì ló ṣàlàyé fún wa ọlọ́ọ̀bá Allah ó ní agbáwẹ̀ bá ṣe má gbàwẹ̀ ànábì ló ṣàlàyé fún wa ọlọ́ọ̀ ní ká ṣe hajj bá ṣe ṣe hajj ànábì ló ṣàlàyé fún wa ọlọ́ọ̀ ní káwọn obìnrin wọn máa lo jìlìbáàbù bóun ni jìlìbáàbù náà rí báwo ni wọ́n ṣe máa ń lo ànábì ló fún wa àlejìlìbáàbù fi ṣàrẹ̀ ètò wọn pè ní jìlìbáàbù nínú ẹ̀sìn wa ẹ̀sìn Islam yìí sáwùmù wa sẹ́ẹ̀ ni aṣọ ọmọ ìyá sọ́ngbọ́ sàwọ́bùn wà sẹ́ àsọtọ́fẹ̀ tẹ̀lẹ́tàhìfò bí ìlmar àtú fọ́kọ̀tì yá bí ha tí obìnrin máa ń dà borí bora lókè aṣọ tó bá wọ̀ sísàlẹ̀ ìtumọ̀ ẹni pé àmọ́ níjẹ̀lẹ̀ báàbù lọ́tọ̀ aṣọ òde aṣọ tá a máa mú lọ́ta ni àfi tí arákùnrin kan bá fẹ́ wọlé tí ò lẹ́tọ̀ọ́ sí kó rí àwọn ara wa á wà báàbù borí nulẹ̀ nítorí pé àjòjì kan fẹ́ wọlé bí ó bá ṣàjòjì ìtàlá máa ń wọ̀ sọ̀bù fúgbà tó bẹ̀rẹ̀ wà nulẹ̀ aró ògiri òun ló bo láṣìírí tẹ́nìkan kan mọ bó ṣe rí lẹ́yìn ọkọ rẹ̀ tó bá ti fẹ́ jáde kò lè gbé aró ògiri yẹn jáde ọlọ́run tó wá fún un kọ́fà míì tí wọ́n fi ní ma bí ó ṣe tó àti bó ṣe máa tí wọ́n sì ní máa rí gbogbo àwọn ẹ̀ṣọ́ tọ́lọ́run tó ṣe la àtàwọn èyí tóun náà tó ṣe rẹ̀ la ọlọ́run fi ní kó gbé jẹ̀lẹ̀báàbù wọ̀ jẹ̀lẹ̀báàbù aṣọ àpọ́nlé nínú àwọn obìnrin nínú àwọn ọmọge àwọn tàbí balaga àwọn sisters tàbá mọ̀ tẹ́lẹ̀ kálẹ̀ mọ̀ láti ìgbà tí ń sọ yìí lọ wípé wájibun wafar dandan ni o pẹ̀lú àyàtà kàṣíwájú lópin ìgbà bá ti balaga ó sì gbọ́dọ̀ jáde ipò fẹ́ jáde síta àfikọ́ wà nínú jẹ̀lìbáàbù náà ó gbé bọ́rí bàbá sì tún wọlé padà ó tún fi kọ́ padà bàbá tún jáde ó tún gbé bọ́rí bàbá jáde nígbà ẹgbẹ̀rún lójúmọ́ <laughs> ọmọ gbé bọ́rí ni ọlọ́run bá ní yòdì ní ní alẹ́ yìí náà min jala bíbí in jìlìbáàbù yẹn dandan ni ká gbé borí kó bu àṣírí ara yín àtẹ̀sọ yín tẹ́ bá fẹ́ jáde síta sórí tí ń wọ ọkọ rẹ lára rẹ tó fi fẹ́hùn bọ́ọ̀ bá bò yóò mọ̀ wo ẹlòmíì bọ́ bá ti wá wù ú yóò mọ̀ wá lé ọ bí ọba sì rí ọmọ yóò máa rántí bó ṣe múra yẹn yóò máa wá ṣokùnfà àdánwò fún nínú ẹ̀mí àti nínú ọpọlọ rẹ̀ àìmọye obìnrin ló ti bá tọkùnrin míì jẹ́ tí ọmọ pọ́n ló ń bàjẹ́ látara múra jìlìbáàbù dandan ni kọ́lẹ̀ tí ọmọ àtìyá ìyàwó ọmọ àtìyá níjọ́ kan wọ́n lọ yídì ìyàwó ọmọ àtìyá wa sọ pé àmàrà náà rasulullah sallallahu alaihi wasallam anábì pawọ́lá sẹ́ an nukhrijahunna ipe gbogbo àwọn obìnrin ní kákó jáde kí wọ́n lọ sí èdè nígbà ọdún àwẹ̀ àti ọdún léyà qalat ihdana la yakunu laha jilbab ìyàwó ọmọ àtìyà ọwọ́ sọ fún anabi sàṣàlà ń pè rí anabi ẹnìkan bẹ nínú ilé nínú àwọn obìnrin kò ní jilbabu tó fẹ́ gbélé aṣọ rẹ̀ tọwọ́ qala sallallahu alayhi wa sallam anabi wa sọ fún ọmọ àtìyà litulbisaha ẹni kọ̀ọ̀kan kọ́ wá yá ní jìlìbáàbù kan nínú àwọn jàlábíbù ẹ̀ kọ́ wá yá ní ìjáàbù ńlá kan jìlìbáàbù kan kọ́ yá kó fi mú lọ ìdì tó bá sì ti darí ìdì yóò dá padà fún obìnrin tó wà nù lè yọ wọ̀sọ̀ kan kẹsì pé wà ń hò ọwọ́sọ̀ kan àbáṣọ tí ọwọ́ yẹn kò sí gbé jáde láì lo jìlìbáàbù ànábì wa ni ẹni kọ́ yá kọ́ yá lò kọ́ yá lò nítorí pé kò lè jáde òun náà ti mọ̀ pé wọ́n gbọ́dọ̀ jáde ní òjò jáde ànábì sì fẹ́ kọ́ jáde ànábì wa ni ẹni kọ́ yá tí ó bá ṣe ẹni kọ́ yá táàfin mọ̀ pé dandan ní jìlìbáàbù ká tó jáde wọ́n sì ẹ̀sìn gbà wọ́n sì ẹ̀sìn mùsùlùmí làwọn náà àwọn náà sàn kírun udkhulu fi sílímì káfà ẹ̀jẹ̀ wọnú ìsìlámù pátápátá ara ẹ̀sìn tọ́lọ́wọ́n bá aláàní kóbìnrin wá sí ilé ayé òun náà ní kọ́ wá bu ẹ̀sọ́ ara rẹ̀ kọ́ mọ́ bá dá wa lálẹ́ erílẹ̀ ayé tọ́lọ́wọ́n mọ̀ pé bóbìnrin bá ti ń jáde tí ó ti lo jìlìbáàbù fìtínà ni ó máa lérí ilẹ̀ àdánwò ó máa lérí ilẹ̀ kóbìnrin kọ́ wá mọ́ lo jìlìbáàbù yìí kọ́kàn wọṣọ ara jáde ọkàn wọṣọ ara ọwọ́ àǹkárá ọwọ́ lẹ́sì ọwọ́ skirt and blouse àbófin kìíní kan bíi scarf kan lérí ọkàn jáde kóbìnrin ọ jáde bẹ́ẹ̀ kẹ̀bí ẹ̀rọ tó ní kaba èrè dùn náà ó ti dẹ́ ẹ̀ṣẹ̀ kan nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tẹ́yìn máa ń toró ẹ̀rí ìbínú ọlọ́run láyé àtijọ́ àlùkìyà afáwọ̀ àbúrò rẹ̀ rà wọ́n níjọ́ kan anábì jòkó lẹ̀ anábì wọn sàlàyé fáwọn yìí pé ẹ̀rọ àwọn ọmọ náà ẹ̀ẹ̀mọ̀ wọn ẹ̀ẹ̀mọ̀ bí wọ́n ṣe rí ẹ̀dínjúwe fún yín anábì ní sinfani min ahli nari anábì ní àwọn àjọ méjì kan bẹ ọmọ náà ni wọn ò lam arahuma èmi ò tí ì rí wọn sìn àmọ́ wọn bọ̀ nígbẹ̀yìn ayé qawmu ma'ahum musayab ka adnabil baqar àwọn àjọ kan ni wọ́n kàn kó ẹgbà sọ́wọ́ ẹgbà tọ́wà lọ́wọ́ wọn yóò wà nípa bí irú màálù yadribu nabi annas wọ́n máa fi ń ná àwọn èèyàn láìsẹ̀ yóò kàn dá àwọn ọlọ́kadà dó yóò máa ṣe wọ́n lẹ́gbà yóò nìkan mọ́ wá owó òjò àtọwọ́ ọ̀rùn yóò kàn máa ná àwọn èèyàn láìsẹ̀ wọ́n ní sáhùn káṣíyàtún àwọn ìjọ kejì obìnrin làwọn káṣíyàtún wọ́n wọṣọ àríyàtún àmọ́ bí ìgbà tí wọ́n wà ní òhò náà ni àmọ́ wọ́n wọṣọ wọ́n wọṣọ nígbà ọba ti ha ọ̀sà wọṣọ àmọ́ òhò lọ́wà nígbà aṣọ bá ti transparent máa la táwọn gbogbo ara rẹ̀ lábẹ́ aṣọ tó lóun wọ̀ ọwọ́sọ lóòótọ́ àmọ́ nínú Islam òhò lọ́wà nígbà ọba bo àwọn apá kan nínú ara tó sí àwọn apá kan lẹ̀ ọwọ́sọ àmọ́ òhò lọ́wà nínú Islam anábì ní káṣíyàtún wọ́n wọ̀ṣọ àríyàtún gbígbà tí wọ́n wà wọn hù dání má ìlàtún anábì lọ́pọ̀lọpọ̀ wọn wọ́n máa lẹ́rìn wọ́n máa rìnrìn fìtínà mùmílàt wọ́n sì máa mú àwọn èèyàn kú lójú ọ̀nà ọlọ́run kò sí ọkùnrin tí yóò rí wọn tí wọ́n ní kó sínú dààmú tí wọ́n ní sàkóbá fún látara tí wọ́n sílẹ̀ nínú ara wọn anábì lọ́ máa ná ni ń bọ̀ ń gbẹ̀yìn ayé wọ́n ti dé báyìí jẹ́ma wọ́n ti wà káàkiri gbogbo àdúgbò ọ̀gbọ̀dọ̀ wúlẹ̀ méjì àdánwò bá wọn nínú ọkàn anabi ni rọ̀ oṣù hona anabi ni bẹ́ẹ̀ bá rí irun orí wọn báyìí ká àṣìlímà tẹlifọ́ọ̀tẹlẹmà ìlà yóò wá tóbi gbangba yóò dà gẹ́gẹ́ bí ìkẹrà nkọ́mi anabi ni àwọn obìnrin náà wọ́n dànkan lórí ilẹ̀ ayé púpọ̀ o wọ́n ti bànkan jẹ́ o láàyè di kolo ní janna wọn ò ní wà lìjanna bẹ̀rẹ̀ wàlá yẹ jìnnà rí aha wọn ò ní gbóòrùn àlìjanna wọn lè wọ̀ nana tó bá wọ̀ nana tí wọ́n bá jẹ́ lẹ́bọ̀ á sọ wà fi sálìjanna àmọ́ bó bá ti wọlé òní jáde má kò á ní dakọ̀ tọ́nà ọlọ́run wò àsìkò tó kéré jù nínú náà ọlọ́run ọlọ́run níjà bá wọn lò ọlágbára ọlọ́run àdíyèsí yìí ni yóò yé wa yí pé obìnrin tí ó bá wọ jìlìbáàbù jáde gbogbo tó bá wù kọ́wọ̀ ìrìn òhò ni gbogbo tó bá sì ní èèyàn ọ̀wọ̀ náà torí ẹ̀jọ́ bá sẹ́yìn ó ti kú lẹ́sẹ̀ kékeré ó ti di kẹ̀bíra tó ń mi kàbá èrè dùnà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá gbangba a jẹ́ pé arákùnrin yìí ọ̀ràn jìlìbáàbù fún yàwó ẹ̀ arábìnrin jẹ̀lẹ̀báàbù tọkọ rẹ̀ nípa ọmọ lónìí kìí sasọ ẹgbẹ́ aṣọ islam aṣẹ̀ṣẹ̀ni tó gbọ́dọ̀ máa gbé wọ̀ kẹsíṣẹ́ tó lè jẹ̀lẹ̀báàbù báwo ni jẹ̀lẹ̀báàbù ṣe báwo ni ó sì wá rí torí jẹ̀lẹ̀báàbù pọ̀ láwùjọ wa jẹ̀lẹ̀báàbù Cairo jẹ̀lẹ̀báàbù Qatar jẹ̀lẹ̀báàbù Libya jẹ̀lẹ̀báàbù Hausa jẹ̀lẹ̀báàbù Yorùbá jẹ̀lẹ̀báàbù Òṣòdì jẹ̀lẹ̀báàbù Agége jẹ̀lẹ̀báàbù Ìlọrin jẹ̀lẹ̀báàbù Wo jẹ̀lẹ̀báàbù Ìbàdàn jẹ̀lẹ̀bíbù pọ̀ bó láti wá mọ̀ ìtọ́lọ́ rivers anábì náà ṣàlàyé ṣurutul jilbab nínú àwọn májẹ̀mú jilbab tá a fàyọ nínú àwọn àdìsí anábì alákọ̀ọ́kọ́ istaabu jami' al-badan jilbab tí n bá wọ̀ aṣọ tí ọ̀fẹ́ ni tí yóò wá gbogbo ara obìnrin pátápátá májẹ̀mú alákọ̀ọ́kọ́ nìyẹn tí wọ́n pè nǹkan jilbab thawbun wasi aṣọ tó fẹ̀ tí ibi kankan ò ní hàn lára obìnrin ẹlẹ́ẹ̀kejì alayakun na lè jìlìbáàbù náà so zina jìlìbáàbù ò ní design la kò gbọ́dọ̀ ní stone kéèyàn máa fi lé sìnà jìlìbáàbù ẹ mọ̀ ara àwọn jàlábíbù tí wọ́n máa pa yín lẹ́kún ní gbogbo àwọn ìlú ta kalẹ̀ jìlìbáàbù gan fún rẹ̀ ò gbọ́dọ̀ jẹ́ aṣọ tó ní ẹ̀ṣọ́ la torí pé ẹ̀ṣọ́ gan lọ́fẹ́ bò ọlọ́run ní wàhálà yòbùdí náà sí ta òun náà ọlọ́run ní ẹ má fẹ́ sọ yín ẹ má fi hàn síta aṣọ tó bá sì ní stone gangan lè sọ àwọn aṣọ lace aṣọ ankara aṣọ flashing ti ń flash jẹ̀lìbáàbù ti ń kọ́ mọ̀nàmọ̀nà <laughs> jẹ̀lìbáàbù kọ́ yẹn o o tún nídìí jẹ̀lìbáàbù mi tó tún gbélé yẹn tí wọ́n ti ń kọ́ mọ̀nàmọ̀nà nínú àwọn òfin jẹ̀lìbáàbù á ń yẹ kún náà sọ̀fẹ́ kan láàyè ṣe kọ́ jẹ́ aṣọ tó jẹ́ pé ó thick ó nípa tí ò ní jẹ́ aṣọ tí ń transparent ọ̀nà jẹ̀lìbáàbù àtúnwá ń wo tó wọ̀ sísàlẹ̀ lábẹ́ jẹ̀lìbáàbù ọlọ́ni wàlá yubudina zinatahun ẹ máa fi ẹ̀sọ́ yín hàn ọwọ́ sọ àtúnrí ìtàn náà ọmọ fi hàn àtúnwárí lẹ́yìn jàlùbáàbù tọ̀ eléyìí náà kò lẹ́tọ̀ ẹlẹ́ẹ̀kẹta yẹn kún náà gàlẹ́ ìzọ jàlùbáàbù yóò fèkì yóò nípa kò ní fẹ́lẹ́ tátẹ́gùn wà fẹ́ aṣọ tí wọ́n máa rí gbogbo tọ́lọ́n tó ṣọlá àti ọyọ ọlọ́kọ̀ kan à jàlùbáàbù kọ́ yẹn máa wò ọ̀wá tẹ̀lifáàbù kan yóò nípa anyẹ̀kúnna wá sáà ẹlẹ́ẹ̀kẹrin yóò wá fẹ̀ kò ní ha yóò fẹ̀ kò ní sekínì kò ní ha wala yakuna dayiqa kò ní ha mọ́ọ́lá tọ́ba ti wo jẹ̀lifáàbù tí gbogbo eríkèéríkèé ara rẹ̀ tọ́wá yọ ọlọ́kọ̀ọ̀kan jẹ̀lifáàbù kan yẹn anabiwa muhammad sallallahu alaihi wasallam anabi fún usama ọmọ zaid anabi fún lásọ̀kan anabi wa ni aṣọ tí mo fún ọ o sì wọ́ ni ó lóun ti bùn ìyàwó òun bisikọ́ọ̀fù kan ni tí ànábì fún ó lóun ti fún ìyàwó òun ànábì ló fún ìyàwó rẹ̀ bóun ni wọ́n máa wá ṣe ó ní ah, yóò máa dàbúra tí máa ń jáde ni ànábì ni múri ha falitẹ̀jì àlè ha rìlálà fa inni akhafu an tasfa hajj ma'aidah minha ànábì ni yà sọ fún kó fi aṣọ kan tẹ́ ń sálẹ̀ nítorí ẹ̀rù ń bà mí kí egun ara rẹ̀ kọ́ mọ́ máa hàn torí pé aṣọ náà fẹ́lẹ̀ tí gbogbo tọ́lọ̀ ń dá sóbìnrin ayọ́ wa tó lọ́tọ̀ọ̀tọ̀ ọwọ́ ní jìlìbáàbù lọ́wọ́ yẹn jìlìbáàbù kọ́ yẹn ẹlẹ́ẹ̀karùn Allah yakuna mubakhara mutayyaba anábì ní aṣọ jìlìbáàbù tóbìnrin bá wọn jáde kò gbọdọ̀ fi perfume sí bó ṣe kọ́ dáa tó lọ́wọ́ fi pa perfume sí báyìí ó ti dèwọ̀ kọ́ wọ̀ jáde ẹlẹ́ẹ̀kẹfà Allah yushbi libasa rajul jìlìbáàbù ò gbọdọ̀ kọ́ wá ló fi ṣe jalbab ipe ọ balẹ̀ ó sì tíìkì ọ̀fẹ́ àwárí pàṣẹ ọkùnrin ni ìwọlé lẹ́yìn anábì ṣépele gbogbo obìnrin tí ń bá wọn sọ ọkùnrin obìnrin tí ń bá wọn sọ ọkùnrin ẹni ìpè ni wọ́n ti ṣépele bóòlù àdúrà ló ṣe wá gbà ẹ wà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tán láwọn lọ sàlátù sunday yóò lòun lọ àdúrà tí ń lọ lè ṣe tẹ́lẹ̀ náà bírí àní o ó tún wá wọṣọ ìpè bóòlù ó ṣe máa wọ jàlábí ọkùnrin jàlábí àwọn ọkùnrin tí wọn lò mọ́ sáúdí tí wọn lò mọ́ ní kọ́tọ̀rù tí wọn lò mọ́ ní libya wọ́n wá kó wálé fún yín bí àwọn ọkùnrin lónìí ìwọ obìnrin ọwá fọ sọ́rùn oníwọ̀ mùsùlùmá ọlọ́jàbò ọlọ́jàlbàbò ẹlẹ́ẹ̀kejì allah yóò ṣe bí amala bisal kafira kò gbọ́dọ̀ jọ aṣọ àwọn obìnrin kèfèrí ọwá wọ sùtánà ọfẹ́ lóòótọ́ ó sì balẹ̀ ọwá fúnjà ọwá ní ìwọ ti wọ jẹ̀lbàbò torí pé síbọ̀ balẹ̀ ebi kátà ti bora ni irọ́ aṣọ yẹn àti màpá àwọn kérúbù àwọn nasara sẹ̀lẹ̀ ni wọ́n wọ̀ jẹ̀lẹ́bàbù tiẹ̀ ò gbọ́dọ̀ jọ aṣọ àwọn kèfèrí lóbìnrin ẹlẹ́ẹ̀kẹjọ alla yakuna thawban sughra kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ẹwà wò mí aṣọ tó wọ́n jù tí ò sírò láwùjọ ìpín wọn ní padà ọ̀pá kan jẹ̀lẹ́bàbù tí a jẹ́ ọwọ́ yẹn tí sísá yẹn wọ́n yẹn wọ́n ní fifty thousand wọ́n tọ̀pá kan táwọn yọ̀ọ́ máa òrì òrì tó fi rán jẹ̀lẹ́bàbù ṣẹ́tìrì ẹ̀yin náà rí ẹ̀ máa bọ̀ wá ẹ̀ ti fi hàn yín ìwọ́ta káwọn èèyàn ká ojú kò lára rẹ láfi ní olójàlùbáwò ó tún wá araṣọ tó wọ́n kọjá pé àwọn èèyàn wá ń wọ káàkiri wọ́n fẹ́ máa ń tọwọ́ nídìí bẹ́ẹ̀ àwọn òfin tí anabi sallallahu alaihi wasallam tá anabi sàlàyé nì nítorí àsìkò wa náà jẹ́ ká máa mú ẹ̀rí gbogbo ẹ̀ wa gbogbo ọ̀lọ́lẹ́rí pátápátá ẹ̀rọ màyá mi nínú ẹ̀sìn wa jilbab ẹ̀sìn ni bàbá tí máa ń bọ́ ọmọ rẹ̀ jà lérí ẹ̀ aláìmọ̀kan bàbá náà ọlọ́run sórí fún kò sí ma ọkọ tí ń bá yàwó ẹ̀ jà nítorí jilbab aláìmọ̀kan ni ọlọ́run sórí fún kọ́ ma yàwó rẹ̀ ń practice ẹ̀sìn ọ̀ǹtakò ká máa wá fi oníjẹ̀lìbáàbò ṣe yẹ̀yẹ́ ìpín ibi ayé dé ẹ̀rí bó ṣe dàbójú ó dàbóra sórí imú wọn ni ọlọ́run abillahi wa ayati wa rasulihi kuntum tastazihun la ta'tadiru qad kafartum ba'da imanikum ọlọ́run ọba ní ẹ máa fọ ọlọ́run sí yẹ̀yẹ́ ẹ máa fáyà ọlọ́run sí yẹ̀yẹ́ ẹ máa fẹ̀sìn sí yẹ̀yẹ́ ẹ láwùjáre o ẹ ti di kèfèrí lẹ́yìn gbàtẹ́ ti gbàgbọ́ ọlọ́mọsí wa ní kèfèrí o èyí lè di kèfèrí tí wọ́n pọkàn yẹn lẹ́nu Islam tọ́ba fẹ́lẹ́ ha sí yẹ̀yẹ́ abẹni tí olùjẹ̀lbáàbù abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ kọlọmọsà sí wálé ní rí subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatullahi wa barakatuh. Ah, wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh adáwọ̀pẹ́ fún allah subhanahu wa ta'ala tó ṣe rán fáwọn sheikh wa fadilatu sheikh kọmọrùdín yunus akorede hafizahullah láti tún ṣàlàyé bí obìnrin yóò ti máa múra nínú islam fún wa àbí allah subhanahu wa ta'ala kọlọmọba kó má ṣàjà gbé jùbọ́ ti sọ ẹ pàdé wa lọ́la níbi tá a ti máa tẹ̀síwájú ní alihidaya afa àbí Allah subhanahu wa ta'ala kọ́nàmbà kí mọ́ṣá ìjẹ́ kí àwọn àwọn ètò náà kó ṣàǹfààní fẹ́ni kankan wa subhanakallahumma wa bihamdik ashhadu an ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.